والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. ṣáájú ká tó bẹ̀rẹ̀ tẹ̀síìr káwọn gbàgbé ìnáwó ọba àbùkọ yìí ilé tí wọn láwọn fẹ́ ṣe lénìí. gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún wa náà ni wípé mọ́tàṣí bí náà ni ìjókòó ákídù nìka yóò fi wáyé tó lè lọ́sí pé wọ́n sì fún wa ní aago pàtó àmọ́ tó súnmọ́ náà ni pé kò ní ju aago mẹ́wàá lọ. ọlọ́run kò lè ká ju ìgbà náà lọ lẹ́la àwọn ti araham rahim. gbogbo wa náà ni wọ́n sọ fún ọlọ́run kò ṣe ní ọrùn fún wa. gẹ́gẹ́ bí àlàyé tẹ̀síìrù àtàǹbàrò lánàá nínú àyà eléyìí tí ó parí. Suratu kaf ilé ìtàǹbà bọ̀ wá. Aya tó parí Súratù Káf náà asàlàyé fúnra wa níbẹ̀rẹ̀ lánàá. Ìpàtàkì tó wà nínú súra náà pàápàá jùlọ lórí nǹkan kan tó ṣe pàtàkì tó ṣe pé lórí abala náà lọ́lọ́run torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ wá sáyé. ẹ̀rí ayé ti wà tẹ́lẹ̀ àwọn ànábì ọlọ́run wá ṣùgbọ́n kò sí ìtọ́jẹ́ òjíṣẹ́ kankan nínú wọn kò sẹ́ni tá a sọ fún bóyá lọ́sọ báwọn èèyàn pé tí wọ́n ń ṣe yí ọ̀dà àwọn òjíṣẹ́ ọlọ́run wà lóòótọ́ gómìnà tá a sọ ẹ máa lọ jíṣẹ́ pé tí wọ́n ń ṣe yí sọ pé tí wọ́n ń ṣe yí ọ̀dà ìgbà tó bẹ̀rẹ̀ ni. ayé ànábì wa Nuh alayhi salatu wa salam òfin tó fà ń gbà náà di wípé bàtẹ́ ẹbọ bẹ̀rẹ̀ lórílẹ̀ náà nìyẹn. mo lábẹ́ máa ń sọ fúnra wa náà ń gbà mí náà pé táwọn èèyàn bá ń sọ pé ẹ̀sìn àbáláyé bóyá táwọn bá nílùú tiwọn àmọ́ pé ẹ̀sìn àbáláyé ìsìláàmù náà lẹ̀sìn àbáláyé. torí pé ẹni àkọ́kọ́ dá ta lẹni tọ́lọ́ síkọ̀ yọ abala aka ìlú ká pé ànábì ọlọ́run ó sósà ẹgbẹ́ nǹkan ẹ̀rẹ́ káwọn kan mọ̀ pé à ah, kára ni ọ̀dánù ẹ̀dá àti pé bá ṣe èèyàn ló kù kọ́ bá ti jẹ́ pé èèyàn ni ìwọ náà gbà yín pé ojú wa náà lànàbì ádámà sósà lànàbì ádámà wá sí àbọ̀rùn mi làṣáájú ànàbì ádámà ni kò sínú ogun tẹ́fẹ́ tọ́ka sínú òsà tó ṣáájú ànàbì ádámà ọ̀pá jùlọ nílẹ̀ ti wá ń bí o torí ìdí eléyìí ànábì ádámà táwa ń sọ yìí pẹ̀lú ànábì náà àwọn olùmọ̀ wọ́n wá díẹ̀ wọ́n ní tó wà láàrin àwọn méjèèjì ten century ló wà láàrin wọn títí one thousand years ló wà láàrin ànábì ádámà àtànábì náà ó tún wọ́n ní pé láàrin one thousand years àwọn èèyàn sì ń sin ọlọ́wọ́n bá lọ wọn mú ogún pẹ̀lú ọlọ́wọ́n bá lórí rẹ̀ lẹ́yìn one thousand years yẹn làwọn èèyàn tó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ lórílẹ̀. ṣètọ́ọ̀nù gbìyànjú títí ọ̀rọ̀ àwọn èèyàn mú lórí wípé àní ẹ máa sin ọlọ́run ọba tó dá yín ẹ máa rí sin òòṣà eléyìí ọlọ́run ọba àní tọ́lá torí ẹ̀ rán ànábìwá nóhùn wá sáyé bá àwọn rẹ̀ àwọn tí ń sin yẹn ó ní báyìí náà ṣe náà náà ọlọ́wọ́ ọlọ́run ọba wa tó bá fẹ́ ṣe náà ni ṣe òun náà ti mọ̀ yìí pé òun náà ti mọ̀ tẹ́lẹ̀ fún rárá rẹ̀ wípé ẹbọ wà lórílẹ̀ torí pé òun náà ló dá wọn tí ó ṣe òun sì mọ̀ ráhùn òjíṣẹ́ tí wọ́n máa fi lọ fáwọn èèyàn kó lè bàa lè jẹ́ láwọn èèyàn lórí náà wípé sáà àbá wọn ní ajá tí ó lò kò ní gbọ́ fèrè ọlọ́dẹ bẹ́ẹ̀ wíwú pariwo pariwo pariwo títí títí pàtó wọn ò gbọ́ ni. àbá wọn ní nàádúró kẹlímà kan ni ó ní ń àmọ̀hámẹ́lì hàkù fa'anna tabila sam'i wa in damjama li batilu fa an ta tẹ́símà òmìnira sàmì abẹ́nìgá. Bàbá ni ẹni àmọ́ àmàlà hapù gbódòdó bá ń pariwo tóó tódòdó ń pariwo tóó tódòdó òsìn nígbà kan wọ́n àti ń lọ mọ́sáàsì ń lọ nínú rédíò ń lọ lórí fóònù ẹni tó ọ̀bẹ̀ gan ọkàn sáré pé òun fúlò fóònù láyé ọkàn gbọ́ wà sí náà ni kẹ́rẹ̀ kó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀.

gbogbo wa létí gbogbo wa àti tí wọ́n ń ṣe ìyẹn níbi tó máa ń dáre pé ẹlòmíín gbà míì tó bá gbọ́ wà sí tó bá taba aláwàhálà bá ìṣe ti pọ̀ jù àyíṣe wàhálà ọ̀rọ̀ tèmi ọlọ́mọ tó ṣe wà sí gbogbo gbani ó ṣe ọ̀rọ̀ ọ̀lọ́rọ̀ míì ni ọjọ́ dúpọ̀ lọ́dọ̀ ọlọ́run wọn tọ́lọ́run bá lọ́rọ̀ rẹ jáde bí wà ọlọ́run fẹ́ afọ́ màdínà rẹ̀ kankan bọ́rọ̀ ọlọ́run ti rí nìyẹn ẹni tọ́lọ̀ bá lọ́rọ̀ rẹ̀ jáde ní wáàsí ọlọ́run fẹ́ dáadáa fún ni kò lè pa tí ọba dáa tó ṣe jù kò lè bàrà nìjẹ́ náà. àbáwá ní wàyí jàmùjámà ní bá pílù bódòdó bá sì rárá ń fọ òkẹ́lẹ́kẹ́lẹ́ pàǹtà <laughs> tẹ́símọ̀ mi náà sílámù yìí wọ́n fi ń gbọ́ ju bí ìkókò bí ṣe gbọ́ọ́ ohun ọmọ rẹ̀ ti ń pariwo lọ. Abẹ́rìndà tí ó yára gbọ́ tó kù máa sọ kíákíá wò yára gbọ́ jù báwọn lọ. Torí ìdí eléyìí, ọlọ́run bá àlékún ọlá kò sáláì kìlọ̀ o, kó lè jẹ́ jà láwọn tí wọ́n ṣàbúrú lé lórí rẹ̀ rí. Àlébì náà wá fi nine hundred and fifty jíṣẹ́. Ó fi nine hundred and fifty jíṣẹ́. owó wàhálà ti ń lọ ń gbòòrò pé àwọn kan ní ninety five years ní nǹkan kan èdè kọ́lá ti sọ fáwọn àdékèlè o nine hundred and fifty years ọlọ́run sọ fáwọn anúwàlú kọ́ àn. ẹ̀rẹ́ wa máa ń tẹ́lẹ̀ mọ́ fàjáde ẹ̀rẹ́ anú kà tó ń kà ń gbà náà ni ẹ̀rẹ́ anú kà tó ń kà òun tí nine hundred and fifty ọlọ́run mẹ́lẹ̀ alifu ẹgbẹ̀rún ọdún bí àádọ́ta ló ti jíṣẹ́ láti nine hundred and fifty years níbi ń bá àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀ wípé àní kó la ilaha illallah ọlọ́wọ́n bá ọ̀kan sórí ẹ̀ máa sì wá àti tuntun fún wọn gbà méjì lóhùn lọ. torí ìdí eléyìí káyọ̀ mà kò sì wá tóbi tó òun náà ni àyà ilé ìta wà ní ìkángun rẹ̀ yìí ti ń sọ fún wa pé káàná bí o sọ fáwọn àjọ rẹ̀ o pé èèyàn bíi tiwọn lòun náà òun náà máa kọ̀ọ̀kọ́ òun sì ń júwe ọ̀kan tuntun ọlọ́run ọba fún wọn gbogbo ẹni tóun náà bá fẹ́ pàdé ọlọ́run ọba nírọ̀rùn kó yá ṣe kí ni kó yá ṣiṣẹ́ rí kọ́mọ wá gbé lítíwù kó rí lítíwù kó kéré na kọ́mọ jẹ́ kí ẹ bọ kọ́dà papọ̀ mọ́sẹ̀ wò. àwọn sàlàyé lọ fúnra wa lánàá ẹ ṣe tó fi jẹ́ sí pé ọ̀rọ̀ ẹbọ lágbára púpọ̀ fẹ́ẹ́ kó kálukú wa náà ká gbénà sí i abọ́túnú tíra kata pè ní kìtàbù tawhid èyí tí a bá wa al'alama ṣẹ̀sọ́ọ̀lẹ̀ ibn Fawzan tí wọ́n jẹ́ àgbà gbogbo àfà lágbàńlá ilé ni wọ́n ti kọ tíra náà ti pẹ́ wọ́n fi ń sàlàyé èyí ṣe tó fi jẹ́ sí pé ẹbọ ló tóbi jù nínú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba a sọ fúnra wa lánàá yìí pé wọ́n lóun ní àbòsí tó ga jù kí ló sì ìtumọ̀ rẹ̀ náà ni wípé èèyàn ń gbé tí ò lẹ́tọ̀ọ́ èèyàn ń gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ èèyàn ń gbé fẹ́ lónìí nínú tóbi tóbi jù nìyẹn torí kọ́ làwọn bá àlejò ẹlá ẹ̀rí kọ́ńdà ní táwọn mẹ́ta fara ń gbà lọ́dọ̀ àwọn afáyé pé mẹ́ńláyà kálukú láyú ẹ̀dádù ẹni tí ò dá ni ò sí ìjọsìn ẹ̀yìn ẹni tó dá wa ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn fún kájọ́sìn fún kódà àwọn gèfè yìí ojú ayé àlẹ́bì náà ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله ọlọ́run ìjọba bí àwọn kèké yìí náà ń gbà náà fi ká lọ́dà yín kò sí ìtò tó bẹ̀ tí ó ní sàngó lọ́dà òun kò sí ìjẹ́ sọ náà ìjọba Ọbàtálá lọ́dà òun Ọya lọ́dà òun ìjọ sọ náà nípa Allah lọ́dà òun ilẹ̀ ìgbà tó ọ̀nà kọ́nà lọ́dà lèmọ́sẹ̀ aláta àbìdì èyí ntí ọba ti dá ni kò lẹ́tọ̀ọ́ sí ká dédé ni o kò lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún ntí ọba dá ni òun ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn wa. torí ìdí eléyìí àbòtí ńlá ni kéèyàn ọmọ ìjọsìn fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́wọ́n ọba torípọ́ náà ọba yìí ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn wa láti má kojú ìwà fún wa lánàá lẹ́yìn pé ọmọ tí wọn náà tọ́ láti kékeré tó wá parí yunifásitì tó wá lóun fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó náwó léhùn lórí tó náà fi ní kọ́ òun dá tó wọ́n dà yìí tó wá dijọ́ náà tí ọ̀wá wọ bàbá dáadáa yìí tí tọ́ka sí tó lọ tọ́ka sẹ́nìkan bóòlù wọn gún ìwọ bàbá wọn tó lè pe tí ọba lè bínú dìde kúrò lókè yẹn àárẹ̀ ọkàn ogún ọjà ti ń látara kẹ́ni látara yìí pé ntọ́mọ̀ yẹn ṣe àbòsí ńlá pátágbà tó sì dojú tiẹ̀ ni sẹ́ńjọ́ tó orí jẹ lọ́wọ́ máa rò ní àbíjọ́ tẹ́ pé ó kù kankan tí wọ́n àti ẹ̀ lè jẹ òun nìkan ló gbé fún àbí wàhálà pé kò di ẹ̀sùn lóru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú bí bàbá ti máa ń lákòólé kan ọmọ ní bàbá ti nǹkan ọ̀kọ́ lọ́pọlọ rẹ o káwí báwọn náà o fúdà bá mi náà fẹ ìkẹ́kọ̀ọ́lọ́kọ́lọ́ àbá mi o àwọn ọ̀rọ̀ àbábẹ́ rẹ̀ tó kọ́ ọmọ tó jogún èmi náà ti jọgbọ̀n àwọn òwe oríṣiríṣi oníkun mẹ́lẹ́ mi yóò bá kọ́mọ tó jogún èmi náà jọgbọ̀n ọmọ kan mọ́ parí o ilé àwọn bàbá bẹ́ẹ̀ ká ń sọ o bàbá tó ṣe pé tọ́ bá kun tí ó jẹ tọ́mọ bá ti tó jẹun kò tó lè jẹ tẹ́fọ́ bẹ́ẹ̀ di tó lè máa pa ọlọ́ ti jẹun o ṣùgbọ́n tó ká nígbà tó ń pọ̀ mọ́ èyí nìkan lọ́bẹ̀ jẹ owó òtútù jẹ yóò tó wà á lè jẹ́ kàtó jẹjẹjẹ díẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ bọ̀ yìí ní ṣèbí tún lè mọ́ pa amẹ́ríkà irú àwọn bàbá báwọn là ń sọ o bàbá tó wá ṣe bẹ́ẹ̀ tó yẹ pé tóun bá ti jẹun tó yé ṣébi tó ń pa bàbá ètò ẹ kí bàbá ọjà ó tún gbé kalẹ̀ tó ṣébi bá tó dé ọmọ yóò tó rí jẹ. amẹ́ríkà wà wọ́n ṣe bẹ́ẹ̀ ni bàbá mi ò tún lè bi lálẹ́ torí kọ́ ọmọ rẹ̀ ó lè rówó mú lọ léèwé láàárọ̀ bàbá mi ò rìn wálé láti ibi iṣẹ́ torí kọ́ máa ló lè rówó ọkọ̀ mú lọ sùkú láàárọ̀ irú ọmọ yẹn òun lọ́wọ́ ṣe tán lọ́wọ́ ni òun fẹ́ àpìṣe ẹni tó lóore òun ọ̀wá rí bàbá yẹn tọ́ka sí jẹ̀mọ́ kí lẹ́nu pé bàbá yẹn bọ́ ló ṣe rí lẹ́nu ẹ̀ káwa náà wá fi wí ọlọ́run ọba tí ń ṣe jíjẹ múmu wa ọba tí ń ṣe àlàáfíà fún wa ọba tí ń tọ́jú wa tí lè wá tó ṣe gbogbo ń tá a fẹ́ fún wa lórílẹ̀ láyé ọ wá ní wà lọ gbéjọsìn rẹ̀ fẹ́lò ní àbùsílà ni àbùsílà ni bákan náà nínú tóbitóbi òun ní pé ọlọ́wọ́ bá gan kulẹ̀ rèé ọ sọ fún wa iná wọ àkọbàrà àna ọláyà gbọ́dọ̀ lè máa lò láàmì yẹ tóbi nínú o ọlọ́run lọ́wọ́ ní forí jẹun tí ọba túbá níbi ẹbọ tó fi jáde láyé o òun ní forí jẹun sọ̀rọ̀ tó bá ti kú sórí ẹbọ tí ò wá túbá kó tó jáde láyé ẹgbẹ́ wọn lọ ti sọ náà kọ́ni sùràtù nìsá kọ́ni àyà forty eight kọ́ni iná lọ dájúdájú wọn ọlọ́run láàyè dúkìrù áyì ìṣòro tàbí òun ò ní forí di kámẹ́rà bọ́ kò lóun ọlọ́run ṣùgbọ́n sá wàyà gbúrú máa dún nàdárí kàlínà yẹsà ẹ̀ṣẹ̀ mi tẹ́lẹ̀ mi bá wá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mi tẹ́yìn bá ṣẹ̀ tí ì bá ṣẹ̀ bọ́ tó bá wù òun ò forí eléyìí náà tó wá rẹ̀ tó ká máa ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mi náà tó wà torí

kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnìkan kì í sọ̀rọ̀ bàbá ẹnìkan kò sì sí interpretation kankan kan tó lọ́rọ̀ náà lọ́rùn ọ̀rọ̀ tó mẹ́lẹ̀ tààrà ni kò nídìí wáṣẹ̀ ziri ti fẹ́ẹ́ gbọ́ tìmọ̀lẹ̀ yìí. ẹgbẹ́ òun náà bá ní kùránì èdè tó bá gbọ́ ó ṣe Yorùbá ni ó ṣe English ni ó ṣe Haúsá ni kódà èjìrà wọ́n ti tú gbogbo ẹ̀ náà sí èdè náà ká lọ wo Quran Paul kọ́ yẹn lọ wo Quran Paul kó sì lówó fẹ́ẹ́ forty eight ní òun ti sọ́run náà lọ́ba yìí pé ọlọ́run ní dájúdájú òun ọlọ́run ọba òun ò ní forí jì ẹlẹ́bọ tó tán sórí ẹbọ wàyákìlú máa dún nàdá àlìkàlìmọ̀ ìyẹ̀sà ṣùgbọ́n ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ní tó bá wo wọn ọlọ́run òun lè forí jì jàmáà sẹ́bọ̀ wá tó kájìnà sí àbí ọ̀tọ̀ kájìnà sí ẹni tó léwu púpọ̀ ọlọ́run náà bá wò ó lè forí jẹni tó bá ti sìnà tó bá wò ó lè forí jẹni tó bá mutí tó bá wò ó lè forí jẹni tó tọ́pá ẹ̀ gan tó bá wò ó lè forí jẹni tó sí àwọn ẹ̀ṣẹ̀ ní ìtọ́lágbára tùfẹ́fọ́ tó bá tó lórí ẹ̀ òun lè forí jẹ o. bákan náà ẹlẹ́ẹ̀kẹta inna Allah akbar annahu harrama al-jannata ala al-mushrik ẹ̀ tó léwu nìyẹn o pé èèwọ̀ làlìjẹ́nà fẹ́ tó bá kú sórí ẹbọ àlìjẹ́nà dé èèwọ̀ fún kódà wà á nà wọ́n kọ́lé dún mùhálà dún fi náà jàánà yóò máa bẹ̀rẹ̀ gbére nínú náà jàánà mọ̀ ní. àwọn náà ká sọ eléyìí náà nínú súrátù máyídà ìyẹn kwan five kọ́lọ́ ti sọ eléyìí náà ní àyà seventy two ọlọ́ni iná ó máa ń ṣe é ṣe bí ńlá ọlọ́ni dájúdájú ẹnikẹ́ni tí ì bá ṣe gbogbo nǹkan ò lè dì mú nínú ipò láyé nínú ọlá nínú ntọ́ ọba ní tí wọ́n bá ti lè mórogún pẹ̀lú wọn lọ fàkọ́dé harọ́mọ́ ń lọ wà lé ìlìjànà ọlọ́run ní àlìjẹ́nà dé wọ̀ fún tọ̀ kódà wà máa wá ọ̀nà iná ní ó sí wà máa lè dọ́ọ́lì ní iná ní àrùn sọ̀rọ̀ ọlọ́run ní kò lè sàánà sí nǹkan fún gbogbo ẹni tó bá ṣàbòsí lọ́ọ̀lì ní àwọn alábòsí rẹ̀ ọ̀nà ìdíkẹ́ ni ọtí ọgbọ́n alẹ́ pé ọ̀nà ní ṣíríkù àwọn tó ń ṣe gbogbo lóhùn ọlọ́run. bákan náà nínú tẹ́wu tí ẹbọ fi lágbára káàdì sọ fún wa pé jẹbọ wọnú sẹ́ rẹ gbogbo sẹ́ tó bá ṣe láyé wọ́n jẹbọ wọnú ẹ̀ o. ẹlẹ́ẹ̀kẹrin anna ṣíríkà yóò fi ẹbọ ma ba gbogbo sẹ́ kéèyàn bá ṣe ń ṣe dáadáa jẹ́ ni nígbà tí èèyàn bá ti tẹ bọ báyìí gbogbo sẹ́ dáadáa kéèyàn sì ti ṣe síwájú ọlọ́run tẹ́lẹ̀ tó sì bàjẹ́ láti mọ kí lọ́bọ̀n ẹja jìnnà sẹ́bọ o ẹ má jẹ́ adé di ẹbọ o ẹ rí i pé àti ka àti sọ̀tọ́ jọmẹ́lẹ̀ ìfún anibẹ̀rẹ̀ nígbà tá a fi bẹ̀rẹ̀ sí káyà yìí ọlọ́run kí lọ́bọ̀ ànẹ́bí ọlọ́run kan lè wọ́nu ànẹ́bí ni pé làyí ní àṣẹrọ́kítà ìdá ànẹ́bí tọ́ bí ló mú orogún pẹ̀lú ọlọ́run pẹ́rẹ́ làyà àbàtọ́ nà amẹ́lùkù iṣẹ́ rẹ̀ sì bàjẹ́ wájú wọn lọ. kódà wọ́n láta kò nánà na nna ka fèrè ọwọ́ àná àwọn tó sèkéni náà tó fọ́ sí tọ́lọ̀ bá tajú ọ̀rọ̀ pa ànábì báwọn. sẹ́wọ̀n pé èmi àti ẹ káwa gbọdọ̀ sọ́ra gidigidi. ẹ ayé mi sọ bẹ́ẹ̀ wípé wàlá kú wọn bá lọ múrò púpọ̀ lóhùn ọlọ́run pẹ́rẹ́ làhábìtọ̀ anihom máa kánú yàmọ̀ gbogbo àwọn sẹ́ níwájú lọ́dún wọn náà wọ́n bá kọ́rántì ni ìyẹn máa jẹ́ kọ́rántì sí kọ́hún sátọ̀rọ̀ ní àn àbí kọ́rántì sí ni sátọ̀rọ̀ ní àn. bákan náà ọlọ́wọ́ bá lè tọ́lá tó jẹ́ yìí pé alimusiri halalu dam walmal eléyìí òun ò fẹ́ lò fún individual ọtọ́rìtì ló lè lo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí tàbá sì pèèyàn lọ́tọ́rìtì yẹn ni wípé níbi tí wọ́n bá ti ń lo òfin ẹ̀sìn tó yẹ pé náà wọ́n fi ń ṣèdájọ́ ṣùgbọ́n bí ìlú tó ṣe wípé àmúlùmọ́là ni òfin titara wọn ni wọ́n ń lò wọn lo òfin tọ́lọ́run tí wọn náà ti jọmọ ìlú náà bí tọ́ bá ara rẹ nìyẹn ọgbọ́dọ̀ sọ pé ọ̀dà òfin tọ́lọ́run ọba ló ń bẹ̀ o lórí abala eléyìí bẹ́sẹ̀ ti gbé kalẹ̀ náà nìyẹn kó bí wọ́n ti ń lo òfin ẹ̀sìn ni tí wọ́n gbà kó òfin ẹ̀sìn ẹ̀tọ́ ọlọ́run làwọn ń lò nàìjíríà ògbà kó òfin ẹ̀sìn ẹ̀tọ́ ọlọ́run làwọn ń lò constitution ti wà ládàrú fúnra wa lẹ́nu tí n fi yàjẹ́ wá lórílẹ̀‐èdè ta wa. tìrúkọ́ àwọn mí bẹ̀rẹ̀ láyé wọ́n ti jẹ̀bi ikú ẹ̀ka ti kó lẹ̀ tí wọ́n ti kó lẹ̀ ní ẹ̀yìn tẹ́ ẹ̀kọ́ ẹ̀gbádùn. ṣùgbọ́n gbà táwọn wọ́n sì ní ká fi wọ́n lẹ̀ náà lẹ́tọ̀ọ́ àwọn gan-an náà wọ́n tó ń fìtí láwọn èèyàn. nígbà tá a pè é ní security tẹ́ ẹ̀kọ́ náà ní tó ń lọ supply àwọn bandits ní nǹkan nǹkan ìjà òbí kẹlẹ tó kẹlẹkẹlẹ tó mẹsọ <laughs> àwọn anílé anílé rìpíárà kẹ̀kẹ́ ti bàjẹ́ rìpíárà ta ni wàá tún kẹ̀kẹ́ ṣe òun náà ló ti ba kẹ̀kẹ́ jẹ́ fúnbà ẹgbẹ́ mọ́tò lọ́dọ̀ mẹkáníìkì fún ìwọ mẹkáníìkì dáko mọ́tò wa yíyí ọ̀nù ọwọ́ àjẹ pé ìwọ náà ló tó bá wọn ba mọ́tò jẹ́ sẹ́ni pé nǹkan ṣe torí ìdí eléyìí wọ́n jẹ́ ká mọ̀ pé wọ́n ní ìnà lè mú sìríkà ẹlẹ́bọ ní má ti ń lò fún ẹ̀sìn hàlálù dẹ́mu wọ́n lè pa ẹni bá ń ṣẹbọ nílùú bá ti ń lò fún ẹ̀sìn ni ó lẹ́tọ̀ọ́ jẹ̀bi kan pa torí kó ń pàtó náà padà fún ànábì lọ́tọ́rí sí i pàtó ànábì wà nílùú mẹ́ka ànábì ni ò sílẹ̀ o ṣùgbọ́n pàtó ànábì dé lùmọ̀ dínà tánábì di ọtọ́rítì ọlọ́wọ́ bá àlùkò ọlá fún un láṣẹ bẹ́ẹ̀ yìí pé ẹlẹ́bọ o níbi tó bá yẹ pé ìjọba ìsìláàmù wọn ń lò ń bẹ̀ ẹ̀ tó bá tó tó kóhun ilẹ̀ máa ṣẹbọ náà ni ẹ wá gbọ́ ẹbí agbọ́ yé o torí pààrọ̀ yẹn ká máa rò pé ìsìláàmù ní ká máa pààyàn náà ní bẹ́ẹ̀ kọ́ o ìyẹn níbi tí wọ́n ti ń lo òfin ìsìláàmù tó tó wá dúró dúró yìí pé ọmọ ṣẹbọ rẹ bọ̀ bó ṣe wọ̀ rárá ẹlòmíín náà lè má jẹ ẹlẹ́bọ ẹlòmíín náà lè jẹ ẹni tí ó sì tí ó gbà tó ó sì sílẹ̀ tán nípa wọn sì ní gẹ́ pápẹ́ dandan kọ́ wọn ní ìsìláàmù lópin ìgbà tó ń lọba ti àbáyé pẹ̀lú òfin islam pé wọ́n máa lo òfin islam kí ló òfin islam tí wọ́n máa lò ní wípé òun ò gẹ́gẹ́ òní dájú ìjà kan wá kò sì ní máa lọ lè ṣe ẹbọ rẹ̀ níbi àbíkò ní máa lọ lè ṣe nǹkan tí ó ta kò islam tààrà ń sọ wípé àwọn tó ń sọ mẹ́ẹ̀ gan àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra aráàlú kìtàbì ni wọ́n sọ torí pé mọ́ṣíríkù gangan òun ò lẹ̀ jẹ́ ní òun ti gẹ́gẹ́ fún rẹ̀ tiẹ̀ ní lẹ́tọ̀ọ́ sí rẹ̀ kò tiẹ̀ ní nídìí ẹ̀. torí ìdí eléyìí tí wọ́n sọ pé òun jẹ̀bi ikú nínú òfin ẹ̀sìn Islam lọ́dọ̀ Ọlọ́run tí àwọn tí wọ́n jẹ̀bi rẹ̀ ọ̀hún lẹ́lẹ́bọ níbi tó ẹ̀sìn ni o irú Nàìjíríà ẹ̀kọ́ ni ti máa lo yìí o. bákan náà yẹn ọlọ́lẹ́yìn mú mi ní òdodo ibi ẹ bá ti pàdé wọn ẹ pa wọn wàhùdú òun wà sùúrù òun ẹ mú wọn ẹ dì wọn wà kọ́lẹ́dì òláhùn kó lamọ̀rọ̀sọ́dì gbogbo ẹjọ́ ọ̀sán lè gbà ní ẹbí ọlọ́jọ́ wọn lọ. anábì náà sọ pé omeritu anábì ni wọ́n pa mí láfẹ̀ẹ́ á ní òkọ́ tílà náà ó ti máa bá àwọn èèyàn jà ní àwọn ẹni tó àwọn tí ń ṣẹbọ àtàyà kúlú lá ilaha illallah àbí tí wọ́n ti gbà pé ọ̀kan ṣoṣo náà wà náà ní kẹsì wọn rẹ̀. àyíká kọ́ lúwa tí wọ́n ti sọ eléyìí asọ̀mú mi ní dìmọ́ àhùn ẹ̀yìn gbọ́dọ̀ ọmọ ẹ̀jẹ̀ wọ́n ti dèwọ̀ fún mi nìyẹn kọ́dà wà mú àdà ọ̀hún dúkìá àwọn ìgbọ́dọ̀ débẹ̀ ńlá àti ọ̀nà ẹ̀tọ́ tá a fi lè gba ẹ̀tọ́ bí káyọ̀ sàtá. bákan náà nínú tí tóbi lágbára àwọn eléyìí tá a sọ yẹn ẹ rí i pé o ti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ṣùgbọ́n yìí ká fi dúró orí àsìkò pé sọ. wọ́n ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù níwájú ọlọ́run nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà lẹ́bọ eléyìí náà àṣẹ níbi sọ ànábì ló jáàmà bẹ́ẹ̀ ànábì ń sọ̀rọ̀ níjọ́ kan báwọn sọ bá sọ̀rọ̀ ànábì wa ní àlá ẹ̀ṣẹ̀ tí ẹ gbọ́ o ònàbí òkun lè akbar kaba ẹgbẹ́ ń sọ ẹ̀ṣẹ̀ tó tóbi jù fún yín lọ́dọ̀ ọlọ́run kó nà bàlà sọ́ọ́bà tó gbà ní tiwa ní tẹ́wàlẹ́sẹ̀ kan tóbi àwọn fẹ́ máa ìpé irú ẹ̀ṣẹ̀ wo ni àtẹ́tì ni a fẹ́ máa o àwọn sọ̀rọ̀ la fẹ́ máa ìrànẹ́bí o yá Rasulullah ìlú ìjíṣẹ́ rẹ̀ kọ́ ìrànẹ́bí ni al-ishraku billah ẹ̀ṣẹ̀ tó tóbi jù níwájú ọlọ́run òun náà ní kéèyàn mú orogún pẹ̀lú ọlọ́run. Hmm. àlejò tóbi tẹ̀lé wà uququl walidayn àti kéèyàn ya olùkọ́ ti bàbá àtìyá tí bàbá ní ṣe nǹkan báyìí kó lóòṣe ìyá ní ṣe nǹkan báyìí kó lóòṣe àlẹ́bí ni nínú gíráà ẹ̀ṣẹ̀ ńláńlá kàbáyìrì ni owó wọ́n mọ́ tágídí inú dààmú àẹ bá rẹ̀ ní oṣù nǹkan olóòfẹ́ ìyá rẹ̀ ní oṣù nǹkan olóòfẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni o bí tó ti lè má tẹ̀lé wọn tí ní kọ́ sẹ́bọ wọn ní kọ́ sẹ́bọ àlàtú lọ́gbọ̀dọ̀ tẹ̀lé wọn ni gbogbo ọmọ tó jẹ́ bàmí jẹ́ fáwọn òbí rẹ̀ lọ́bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ẹ̀ṣẹ̀ ńláńlá ni o kódà bó sàgbàlagbà ni ọ́ tó o bá jẹ́ ìbànújẹ́ báwọn òbí rẹ láì ṣe yí pé ti ń bà wọ́n nínú jẹ́ ní pò ń ti tọ́lọ́hún tọ́wọ́ ìpẹ́tọ̀ orí tọ́lọ́hún tó ń ṣe ní bà wọ́n nínú jẹ́ ọ̀yà máa bà wọ́n nínú jẹ́ o àmọ́ yí pé níbi bóyá ìwà ni bóyá ìkẹ́kẹ́ ló ń ṣe tí ọ̀dá ni tí wọ́n sì ń kìlọ̀ fún ọ tó o sì kọ̀ tọ́wọ́ náà ní gbọ́ ìbànújẹ́ lọ jẹ́ fún ọ ẹ̀ṣẹ̀ ńlá sì ni níwájú Ọlọ́run ànábì lọ́sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ni inú kàbáyì rẹ̀sẹ̀ ńlá ànábì lọ́wà ànábì tó pàdé sọ̀rọ̀ mí nínú àdìsí mi ṣùgbọ́n àbùkátà sáwọn ẹni tá a fẹ́ lù bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀bọ ká lè mọ̀ bẹ́ẹ̀ bọ́ ti tó níwájú ọlọ́run ká tó fúnra wa wípé àyíká àlè dá àyà hàn àlè dá papọ̀ mọ́ òní nínú àwọn àyà pẹ̀lú àlàyé tá ara sí yẹn. súrà tí ọ wá tẹ̀lé nínú tẹ̀síìrù wa tá à ń bá bọ̀ súrà náà ó kó ẹ̀kọ́ tó pọ̀ sínú kódà kò bá sì dá pọ̀ pẹ̀lú tí ẹni tí ètò ṣe mùsùlùmí tóun náà bá gbọ́ eléyìí tó sì lè farabalẹ̀ láti lè ronú sí i. ọlọ́run bá ní kí ọlá fẹ́ sọ àwọn ìtàn kan fún wa náà nínú súrà yìí tó ṣe wípé àwọn ìtàn náà ó ṣàǹfààní pọ̀ fún mùsùlùmí ẹ̀sìn rẹ̀ ó lè yé yóò lè máa bó wọn ti bí ànábì wa Isa alayhi salam táwọn èèyàn ń pè ní Jésù irú èèyàn wo ni Jésù tọ́lọ́run táwọn èèyàn ń pè ní tọ́mọ ọlọ́run táwọn èèyàn ń pè ní gbogbo eléyìí lọ́lọ́wọ́ bá àlejò ọlá fẹ́ sọ fún wa nínú ọlọ́run bá àlejò ọlọ́run kan sọ fún wa ìyẹn gan ló fi fara ẹ̀ ànábì wa Zakariya tó ṣe yí pé òun gan lọ́gba ìyá Jésù Zakariya ló ẹ̀. bákan náà téèyàn bá lọ gbìyànjú téèyàn bá lọ dáa sí ọlọ́run ọba téèyàn bẹ̀rù ọlọ́run ọba lọ́kàn káàtì kọ̀kọ̀ èèyàn ń gbìyànjú oore ńláńlá kalẹ̀ fáwọn tí ó jáde lára ẹni lárọ́jọ́ ànábì táwọn yẹn àwọn kan tọ́lọ́ ń lò ní sírísílà fún ara ń bẹ̀rẹ̀ anábì wa Ìsá ìyá tó bí náà ni Mariam táàmà kà nínú bí táwa ní Mariam tó wá bí yìí ìyá tó bí òun náà bàbá tó bí òun náà olùbẹ̀rẹ̀ ọlọ́run làwọn náà títà lọ nìyẹn. àwọn kan máa ya tó bí wọn ní anátù àwọn kan ní anátù. abẹ́nìgbà inú tàtọ́ wá òun ni wípé ìyá yìí náà ojú ọmọ pọ́n wọn dáadáa ojú ọmọ pọ́n wọn tààrà. ọbẹ̀lọ́ ọbẹ̀lọ́ ọbẹ̀lọ́ ọbẹ̀lọ́ kọ́lọ́hún tó gbàdúrà rẹ̀. wọ́n á ní gbọ́tọ́ náà fẹ́ gbàdúrà rẹ̀ nínú tàn. wọ́n ní gbọ́ ìyá náà kọjá lọ ó wá rí ẹyẹ tí ń fi ẹnu gbé kókó sọ́mọ ẹ̀ lẹ́nu tó sì tún lọ odò náà ló tún omi tó tún kan sọ́mọ abẹ́rẹ́dá wọ́n ní ya ìwà wò títí ọwá dúó ọ̀barabalẹ̀ wo ẹyẹ náà bí ti ń ṣe wọ́n lọ́wọ́ kọ́kọ́ sàdúrà fún ẹyẹ náà pé ọlọ́wọ́ bá tọ́jú ọmọ rẹ o ọlọ́wọ́ bá tọ́jú ọmọ rẹ o ìrí ọlọ́run wọ́n láà kó wọ́n lọ́wọ́ fún ẹyẹ lọ́mọ tẹ́yẹ sì ń tọ́jú ẹ̀ báyìí ẹyẹ gbòun náà lọ́mọ gbòun lọ́mọ tọ́ wá sì wá kóhun lọ́mọ. a ọmọ náà ẹlẹ́sìn ọmọ ní ọ̀jẹ́ jẹ̀mọ́ ìtàn sọ fún wa wípé oorun tó wọ ọkọ rẹ sùn lálẹ́ ẹjọ́ náà òun náà ló dọmọ tọ́lọ̀ ń sáyẹ̀nsì tó di Mariam ẹ wò kan ẹ wò pilẹ̀ ẹ wò ẹ wá wò. kí wá tẹ̀yẹn nìkan torí tí ìyá ẹ̀ sílẹ̀ ń jọ náà ní kó wo ọkùnrin ọlọ́run wà á fún lọ́kùnrin obìnrin ló fún ẹ wá wo ẹni tọ́nà wá padà fún lọ́kùnrin lọ́nà wá padà fún lọ́kùnrin tọ́nà wá fún lọ́kùnrin òun gan owó òtún lọ́kọ ẹ̀tún ọ̀nà tọ́nà gbígbà ọ̀nà àrà. ẹ̀rù pé nínú ní maria yẹn ọ̀kan náà àwọn ìyàwó torí pé ọkùnrin kankan ògorí ẹ̀rí láyé tó fi bímọ. ara àwọn kan ní ìyàwó ànábì sallallahu alaihi wasallam lẹ́jẹ̀ láti jẹ́ náà. torí ìdí eléyìí súrà tá a fẹ́ kà yìí ẹ̀kọ́ tó pọ̀ ó kúnú ẹ̀ o tó yẹ kémi àti ká lè ronú sí lọ́pọ̀lọpọ̀ ọlọ́run á fara súrà náà. pẹ̀lú àwọn èèmọ̀ gẹ́gẹ́ bó ti ṣe nínú àwọn súrà míì náà ṣáájú kí ni èèmọ̀ abẹ ó ní àwọn kankan kátà máa pè ní ìjáàzùn Qur'an torí pé àyà náà àyà alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ nínú àwọn nǹkan tó jọ lárúbáwá lójú àbí tó sì gbọdọ̀ jọ anybody náà lójú ni lẹ́yìn tó bá mọ̀ nípa táǹpẹ̀ ní linguistics ẹni tó wà mọ̀ nípa èdè bá a ti kọ́ èdè torí kọ́nà ọba àlekè ọlá mu wá ní òrùfù lòmọ̀kọ̀tọ́ à àwọn ará tí tá a lè pè papọ̀ gẹ́gẹ́ bí kéèyàn kan sọ wípé kájọ wípé sí bí sí bí kéè ẹ̀dá kan sanaba pronounce tbk kò fẹ́ pronounce tbk torí pé àwọn tó yẹ kó wà láàrin ẹ̀ tí ó fi wà pronounce sílẹ̀ nítorí bá bí ọ̀rọ̀ yẹn jáde sílẹ̀. tọ́ ọ bá kàn padà fẹ́ mú wípé bóyá application ni ó padà máa lọ lè fún sí nítumọ̀ tiẹ̀ lọ́tọ̀ ó fún bí tiẹ̀ lọ́tọ̀ ó sì fún ké tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n sẹ́yìn ẹ̀rọ ọba àníkẹ́ lásọ kò sẹ́ni tó mọ̀ àlẹ́bí ò tún fún àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àbá wọ́n gbìyànjú wọ́n mú oríṣiríṣi wá ṣùgbọ́n láì ní tara wa lásìkò ìtumọ̀ méjì káàkórí ẹ̀sọ́ ń bẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ọlọ́run ọba àlekọ́ lámọ̀ ń mà sọ bẹ́ẹ̀ ní táwọn afọ́tẹ́ ti tọ́ka sí rẹ̀ ọlọ́run ọba àlekọ́ sọ bẹ́ẹ̀ láti lè ti challenge àwọn lárúbáwá

tó bẹ́ẹ̀ tàlẹ́ yìí wọn káyọ̀ lé náà wọn káyọ̀ rò kó bẹ́ẹ̀ abọ́kọ́ lọ yìí ti tó kọ̀dọ̀ dàbí ti kọ̀ránì. the first professor tá a kọ́kọ́ ní pàápàá jùlọ ká lọ pé ilẹ̀ Yorùbá wa ń bì nínú èdè Arabic Arabic kìí ṣe mùsùlùmí <laughs> first professor àkọ́kọ́ ní ní academy line nílẹ̀ Yorùbá wa ń bì Professor Isaac ṣẹṣẹ mùsùlùmí Christian ni kódà wọn lè ṣe lẹ́kọ̀ọ́ tó ń jọ kan wọn pè lẹ́kọ̀ọ́ ń jọ kan ààrẹ wa rò pé mùsùlùmí ní yunifásitì tí àwọn fẹ́rẹ̀ borí fún yà ọ̀hún ṣe mùsùlùmí kí ló dé torí pé gbogbo tí ń sọ ń jọ́nà àwọn kan ló pọ̀ ọ̀rọ̀ tí ń sọ nígbà tí mùsùlùmí ń ṣe wá àti báwọn èèyàn nísìnyí ka àwọn àyà Kùránì kó máa kà dáadáa tí kì ń sọ ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ nítorí ti jẹ́ ìmọ̀ ìmọ̀ ò sí parọ́ mọ́ àwọn nǹkan tí ń sọ yẹn wá ń jẹ́ òdodo tí mẹ́rin àlùkò láàrin náà lóòótọ́ àti èyí ṣe mùsùlùmí ó sì tó wá rí náà ọjà kò sí kéǹgì kò sí kéǹgì ṣùgbọ́n ìròyìn onígbà tó lọ́wọ́ tán náà mọ́lẹ̀ ìsìláàmù sí lẹ́yìn kò túmọ̀ sí pé gbogbo ìtọ́nà ọba àlejò lásán náà rẹ̀ kúránì yẹn pé in kuntum fi raybin mimma nazzalna ala abdina fatu bi suratin min mithli wadu shuhada'akum min dunillahi in kuntum sadiqin. àtúrà pé lẹ́gbẹ̀dọ̀ ẹ̀ ń ṣe yòlẹ́jì lórí káàrọ̀ kọ̀ọ̀án pé bóyá ọ̀rọ̀ ẹ̀dá ni kì í sọ̀rọ̀ wọn lọ́wọ́ ẹ̀yin náà kọ́ ọrù one hundred and fourteen kọ́ni one hundred fourteen sura náà àdé kọ́ni one hundred fourteen gbogbo sura náà alukur'an sẹ́bẹ̀ náà dá ọlọ́run náà ilé ẹ̀mú wẹ̀ wá ní sura kan wá ní one hundred fourteen yẹn mú wá ọlọ́run tó bẹ́ẹ̀ ó tún sọ ọ́n mú àyà kan wá mú àyà rẹ̀ kan wá rẹ̀. nínú chamuru rẹ̀ kan wá wọn àtó rẹ̀ wọn àrí wa challenge wọn ni wọ́n ní rú rẹ̀ náà lélẹ́yìn náà pé nígbà táwọn èèyàn ń rí àlùkùránì gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ ẹ̀dá ni ànábì ní pọ̀ fún ẹ náà wá mú eléyìí náà wá fún ẹ pé rí ara àwọn tó fi challenge wọn nìyẹn pé bẹ́ẹ̀ ṣe gbọ́lá bá wá tó kí ni tùmọ̀ àwọn eléyìí ẹ lè má torípé lágbáwá ò ní tí wọ́n fẹ́ fún nítumọ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ní sọ nǹkan kan kọ́mọ̀ nítumọ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́wọ́ bá fún rẹ̀ ó nítumọ̀ nínú rẹ̀ náà ni pé ọlọ́wọ́ bá àlejò ọlá máa mà láti lè ṣe kíni láti lè fi ṣàlẹ́ǹjì àwọn lárúbáwá ó fẹ́ fi ṣàlẹ́ǹjì àwọn lárúbáwá lórí pé ká mú rẹ̀ wá. wọn àti rí ẹ̀ mú wá bákan náà nínú ìtumọ̀ kejì òun ni wípé ọlọ́run ọba àdékọ́lá máa sọ láti lè fi jẹ́ ìtìsíwájú gẹ́gẹ́ bí ìṣesí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó ṣe pé tábà fẹ́ sọ̀rọ̀ kan àwọn àkọ́kọ́ wá àwọn ọ̀rọ̀ kan tá a tì síwájú eléyìí jẹ́ nùsí sí àwọn alárúbáwá tí táwọn máa ṣe náà ṣáájú. tábà lè lè wo àwọn mọ̀fáàtìwù àwọn kọ̀fẹ́ ìdí àwọn alárúbáwá ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ gangan ṣùgbọ́n wàá kọ́ ti àwọn ìgbẹ́gẹ́ síwájú kẹ́ẹ̀bá àti ilé ṣe kẹ́rẹ́ kẹ́ẹ̀bá àti ilé tẹ́tí sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. ìmọ̀ ń túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ gbà ìmọ̀ so mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ alukur'an ọlọ́run sábà máa so mọ́ alukur'an ọ̀pọ̀ dáadáa ألف لام ميم تلك آيات الكتاب هاومين bẹ́ẹ̀ inú Al-Qur'an, ọlọ́run sọ ìtọ́ ara fi kan, ẹgẹ́ bí nùún, wàlùkọ́lá ni wá máa yẹ sùúrùún. Sọ́ọ̀d. Ọlọ́run bá ní kọ́lá sọ àwọn tó jẹ́ ara fi Al-Qur'an. ó fẹ́ tó jára méjì tọ́ ha ya fi ha mi. alára àti mẹ́ta náà bẹ alif lam mim àti kàwọn ẹni ìsáájú onímẹ́rin náà bẹ alif lam ra alif lam eléyìí. aláàbí lórí aláàbí márùn òun لي قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كاف أو ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرب شيبا ولم أقم بدعائك ربي شكيا وإني خفت الموالي من ورائي وكانت مراتي آخرا وكانت مراتي آخرا فأبلي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعل ربي رضيا gẹ́gẹ́ bá a sọ fúnra ọlọ́ọ̀bá eléyìí ní ara sí márùn tó sì jẹ́ sí wípé gbogbo ìtumọ̀ tó ń àwọn èèyàn fáà fún kò sí ka tá wá lè sọ wípé gbòógì bẹ́ẹ̀ nìtumọ̀ rẹ̀ jẹ́ ọlọ́ọ̀bá nìkan tó jẹ́ ọ̀sọ̀ rẹ̀ báwọn dáhùn sọ ọlọ́wọ́ bá àlejò lánàá lọ́mọ tó gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n náà àwọn nǹkan tó tóbi tá a lè ṣe ń bẹ̀ àti ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n lè sọ ń bẹ̀ náà nìyí kọ́ ọlọ́mọ mọ̀ fọ́ láti lè fi pàrọ̀ ẹ̀ sákèjì pé irú bẹ́ẹ̀ lè fọ́nú ọ̀rọ̀ lè sọ yóò. bákan náà bá a bá ṣe sọ yẹn kún kálukú náà pé ẹ́ kí lọ́lọ́run fẹ́ sọ bí ìkọ́lọ́gbà lérò kún kálukú ó lè tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ lórí ọ̀rọ̀ tí ó tẹ̀lé mo rò pé wa ọ̀rọ̀ tó ń sọ yìí ẹ eh, kí ló lè ra yìí lọ́mọ jẹ́ ìjáàsọ̀rọ̀ fún kálukú wà lè fẹ́ tí bẹ́ẹ̀ jẹ́ láti fẹ́ gbọ́rọ̀ tọ́tẹ̀lé. ọlọ́ni zikiru rahmati rabbika bídà wọn Zakariya lìtẹ̀kìdìrùhù ayé ó kòyé ó tó rahmati rabbika abidahun zakariya ìyá Nabi. ráwọn èèyàn létí jẹ́ kí wọ́n mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí òun náà ni díkìrù rahamati rọ́bíkà ìrántí fún ẹni tí àwọn tí wọ́n ti gbọ́kàn yẹn rí tẹ́lẹ̀. torí gbà náà wà nínú ìwé àwọn alòlùkìtàbì náà sáájú tẹ́lẹ̀ ọlọ́wà ní zikiru rahmati rabbika eléyìí ni ìrántí àánú ọlọ́run ọba rẹ èyí ọba rẹ fi ọlá ṣe pẹ̀lú ábíbàwò ẹrú rẹ̀ tí í ṣe ta ni ya òun náà ni zakariya ya sọ wa pé nínú pàápín ìfúnnilóyè lọ́dọ̀ ọlọ́run òun ni kọ́lọ́run pè yàn lẹ́rú táwọn èèyàn bí ìgbé jẹ àwọn ọmọ nùkìlá ọ̀hún ẹrú ọlọ́run làwa o àwọn àgbà fún ọlọ́run làwọn ìfọmọ ọlọ́run o ẹrú ọlọ́run tọ́lọ̀ bá pè yàn lẹ́rú gan iyì àpọ́nlé ni lọ́dọ̀ ọ̀tọ̀lọ́run ó pè yàn ní pé ẹrú mi iyì àtàpọ́nlé ni. torí ìdí eléyìí ọlọ́run bàálẹ̀ tọ́lá ń sọ fún wa yìí pé eléyìí ni àlàyé ọ̀rọ̀ tọ́lọ̀ ń fẹ́ ṣe fún wa nípa ẹrú rẹ̀ títà níbi wa Zakariya idna dàrọ́pà wọ́n nígbà tó ń pe ọlọ́wọ́n ọba rẹ̀ tó ń bẹ ọlọ́wọ́n ọba rẹ̀ ní pípe ohun nínú àwọn àdáàbò dùá òun nìyẹn nínú Islam mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lọ kọ́ sí àwọn kan táwọn pé ọjà ìlẹ́tọ̀ yẹ ọjà mùsùlùmí yìí ṣàdúrà báwọn. mùsùlùmí àwọn náà ti ń kọ́ sẹ̀ níṣẹ́ o tẹ́lá bí àwọn nọ́ọ̀sì kankan níṣẹ́ ẹ̀ mọ̀rí báwọn náà ti máa fọmùlára ìsì àdúrà ṣíṣe mùsùlùmí ìsì bẹ́ẹ̀ ẹ̀kọ́ rèé nìdá àǹkọ̀fìyà ohun tó lọlẹ̀ ni wọ́n lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àná ìgbóbò rẹ̀ tọ́wọ́ ọba rẹ̀ jìnnà ní ká máa pè é ó pẹ̀lú ohun tó ga níbi nílá wà á kọ̀rọ̀ bù kọ̀rì ọlọ́wọ́ ọba ní súnmọ́ ó súnmọ́ yín ju gbogbo ní súnmọ́ ni lọ kọ́dà mẹ́ni ábùlélè wà rí ó súnmọ́ wa ju ìsan ọrùn wa lọ. kálọ̀ lẹ́kọ̀ọ́ bá ti ṣàdúrà ni mùsùlùmí lè máa ṣàdúrà ká máa pariwo tó ká máa wá dààmú ẹni. at least à ń sọ nílá ìnájú náà nísìnyí nítorí mélòó báyìí ọdún tí wọ́n sára sí ìbẹ̀rẹ̀ tí wọ́n ti gan ọdún mẹ́jọ ń bọ̀ báyìí pàdé ní máàkì láyọ̀ ọdún mẹ́jọ. nígbà wọn lẹ́wọ́ ni wọ́n gbé ẹyá òní ni ọjọ́ àdúrà kìnnìkà ẹyá táwọn wá pariwo tó gbòdúwọ̀ wá. àwọn èèyàn máa ń ti ń jàdúrà tó máa ń rò pé ká máa pariwo tó sẹ́ni tó mutí tán tó wá lóhùn ṣàdúrà tóhùn ní ṣàdúrà. gbogbo ọtí tó ń lè fún òun ní ẹnájì lè pariwo dáadáa tọ́lọ́run wá tó wà ní. ọlọ́run ọba di tí kò sínú àbùkù ní fọ́lọ́run ká pé ọlọ́run ọba. ìyàwó Aisha radiyallahu anha nínú suratul eh, mujadila kọ́ ni. pé arákùnrin kan tá à ń pè ní hausifon bunusonic àti ìyá wa haula bintu sa'alaba ìyá wa tá a pè ní haula bintu sa'alaba yìí òun ló lọ fẹjọ́ ọkọ rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ó lọ béèrè dájọ́ ẹ̀sìn kan tó pé àwọn lárúbáwá wọ́n ní àwọn ìṣesí kan tí wọ́n máa fi pọ́nìṣì obìnrin tí wọ́n máa fi fìyà jẹ obìnrin láyé jọ̀hún láwọn sọ báwọn obìnrin pé tí wọ́n sọ pé ìsìláàmù fìyà jẹ obìnrin ìsìláàmù fìyà jẹ obìnrin o ìsìláàmù lọ́kẹ́ obìnrin jù ìsìláàmù ló ṣe kí ni lọ́kẹ́ obìnrin jù gbogbo obìnrin tí wọ́n á rẹ̀ pé ìsìláàmù fìyà jẹun kò tó wọn bọ́ta kó wọn ṣiṣẹ́ kò tó wọn ṣe kí ní kọ́ ọ̀ wọn ò ní ọmọ ṣiṣẹ́ náà ṣùgbọ́n nǹkan tá a kàn sọ ni pé nature ti obìnrin yàtọ̀ sí nature ti ọkùnrin káwọn náà owó gbòòrò lẹ́yìn gbogbo àwọn obìnrin ti donú mọ́rúwá. tó bá tiẹ̀ jẹ́ sí pé àwọn bíi tòsítòsí wọ́n ń gbé àwọn obìnrin ẹgbẹ́ wọn ni ọ̀pẹ́ta tàbíbìnrin náà máa bá wọn tó náà fẹ́ jùmọ̀ tirẹ́là ṣe nature rẹ̀ ṣe nature rẹ̀ ẹ bá dé àwọn táìpì káàkiri ẹrù tóbìnrin mi ò ti pọnpámárì ẹrù tọkùnrin mi ò lè rù obìnrin mi ò rù ogun dorí jẹ́kìn two story abẹ́rẹ́ gan. à ṣé sísí obìnrin tí ọkùnrin ní gbogbo àwọn atẹ́wọ̀n yẹn abẹ́rẹ́ lè tàṣe gan. téèyàn bá ti tún ní àwọn machine oríṣiríṣi kò nídìí wàhálà yẹn náà má ogun téèyàn mẹ́wàá ó rù machine yẹn òun ó rù lẹ́ẹ̀kan náà àbí jù bẹ́ẹ̀ lọ yóò sì bá yín dà síbi tẹ́tẹ́ dà sí lẹ́ẹ̀kan náà kọ́lá yóò tún pò ó. torí eleyi eléyìí ìyá náà wá lọ kí ni tí wọ́n ṣe ń gbà náà ni wípé wọ́n tuntun yóò ní ẹ̀yìn tóun bá tún gorí rẹ̀ àjẹpọ̀ orí ìyá àwọn lòun gorí yẹn á ní ó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ jọ ẹ̀yìn ìyá ẹ̀ tóun bá tún gorí ìyá àwọn o obìnrin yẹn ò ní jáde náà pọ́lítẹ́ ìjọba kó obìnrin nígbà náà obìnrin ọ̀dọ́ wọn obìnrin tó bùkátà sọkùnrin lọ́pọ̀ sí lóhùn súnmọ́ náà sẹ́yìn pé ìnira ńlá pátágbà ní kò sí obìnrin ò nílé lọ kò sì súnmọ́. látara bẹ́ẹ̀ ó wá lọ béèrè ìdájọ́ ẹ̀sìn yìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó kọ́ padà tó wá sọ fóun fẹ́ súnmọ́ ayé pẹ̀tọ̀ ọkọ̀ òun sọ báyìí o ìgbọ́n lọ́ba tó dé ọba tó lóun fẹ́ súnmọ́ wọn à òun kò wá bẹ̀rẹ̀ lọ́ni ẹ̀sìn ọ̀sán ọ̀fẹ́ kan ni. wá fẹ́ wá bẹ̀ ni wa Aisha tí wọ́n rìpọ́tù àdìsí yẹn wọ́n níjọ́ tóbìnrin yẹn wá àwọn ń tòsí ànábì àmọ́ tóbìnrin yẹn bí ti ń bá sọ̀rọ̀ báwọn ti fún tó àwọn etí àwọn òsì tọ́lọ́ náà ti gbé wá náà fáyé pé kọ́dù sẹ̀mí Allahu qawlan lati tujadiluka fi zawjiha wa tastaqi wallahu yasma'u tahawurakuma. Adé ẹ̀kọ́ ni. Ọlọ́run bá àlekọ́ láń sọ fún wa pé ọ̀rọ̀ jẹ́jẹ́ tí wọ́n ń sọ yẹn o, òun bá ti gbọ́, kọ́dù sẹ̀mí Allahu ọlọ́run ti gbọ́. Ẹ wá wò

àdúrà tó ń sè ọgbọ́dọ̀ tó máa di kò gbọ́dọ̀ máa di tọ́pọ̀ ara ara ilé kò jìrẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ fẹ́ràn ọlọ́run àti àdúrà ẹ̀ ẹ̀ láǹdí tọ́pù yín ọkùn. Ẹ̀lá ẹ̀lá ẹ̀lá ẹ̀lá ẹ̀lá kọ́ ojú wọn gbígbó báyìí lórí kìíní ká àà ogun ọ̀tá mi ẹ̀yà ìná nílé wa ó náà pariwo náà àà yóò kọ́ mùsùlùmí ṣàdúrà báwọn mùsùlùmí ṣàdúrà báwọn ẹ mọ́ wá pariwo káwọn ti sọ́mọ́ aládùúgbò pa ẹ̀ náà ń ṣe à ń ṣàdúrà òkùn ìwọ́n fàdúrà pẹ̀lú ẹ̀kọ́ ṣẹ̀fẹ̀ ẹni tí èèyàn bá sọ̀rọ̀ ó dín létí nítorí tí ni nínú ẹ̀mí tiwa náà ẹ̀dùn ọ̀wọ́ àwọn tó mú kínú lẹ́bi ní ìjàmbá bẹ́ẹ̀ náà kò sọ̀rọ̀ pọ́ tó ń bá tó ń bẹ̀ ló gbàdúrà rẹ̀ ọlọ́run kà sí fáwọn náà ní kọ̀ǹdíṣàn ni. ọ̀ìdá sa'alaka ìbádí á ní fa inú kọ̀rí فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قلت تبقى أنني فإذا سألك عبادي أني قال لي يا النبي صفا يرد كان بان pè mí ni wọ́n pè mí wọ́n